أكبر في الدفاع سنكتب وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفون يد الشباب فإننا نجدكم محمدا وبقولنا سنعشر وتنسنا وعلى مدرسة الكلمة عدد ولكل قول نستجيب بآية أو بالحديث المستقيم المسجد وإذا تعارضت النصوص فإنما بوصول سعادة من الجنة نعتدي إنما التقديرة مع قوتنا أدب العقول عن الطريق الأرشد ونماذج التقليد طول زماننا إلى ربنا بالعالمين بالتمييز وإذا بدانا بالتسعة جزوره أو كل قلب خلق متردد لا تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد ورأيت علما واتباع سنتكم في سنة الكبرى دون تردد وزينة الدنيا مصابيح يهدى طلعوا على دنيا تلوى الكرقد ولسنبي فأحسن في إرسله فأمر في بالخبيث المعتدل لا تهل الدنيا ولا حسنانها الله نقصد لا فنين لنقصد ليس المناسب ظننا ومروجنا كلا ولا ثوب لخديعة يبتدي كلا ولا ثوب لخديعة يبتدي يا معشر الإخوان سيروا وأبشروا وثقوا بنصر الواحد للمتفرد ولتولناها للبرية كلها إنا بغير محمد إنا بغير محمد لهم كتبه ولا تجعلوا تلبسوا كأنما دين البراء بالعقيدة مجزري الدين قال الله قول رسوله وهنا لدين الله رب مرشد وهنا لدين الله رب مرشدا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 ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ojú ṣe pé òun ni ó pa wá láṣẹ kí a máa dá ọpẹ́ fún òun gbogbo ẹni tó bá dẹ̀ ń dá ọpẹ́ fún ọlọ́run ọba ìwọ ẹni bẹ́ẹ̀ yóò rí ẹ̀san gbà níwájú ọlọ́run àbẹ́lọ́run kọ́lọ̀ ṣe wá ní ẹni tí a lè máa dúpẹ́ fún gbígba ọpẹ́ wa kọ́lọ̀ ń kó wọn bá sọ́dọ̀ òun fún wa ẹ̀sìn tí ń bẹ níbi kẹ́yìn òdúpẹ́ ọlọ́mọṣẹ́ àbájọ máa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa orí tó ga jù tọ́lọ́ ń ṣe fún wa onánípọ́ ló ń ṣe wa ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́mi àti abẹ́lọ́run kọ́lọ́ ń jẹ́ kí islam wúlò fún wa láyé àbẹ̀lọ́run kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè àbẹ̀lọ́run kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa ní gbangba táàríkì àrùn àwọn àbẹ̀lọ́run kọ́lọ́n jẹ́ kí islam kó wúlò fún wa kábíjẹ́ ní àlìjánnà ọlọ́mọ jẹ́ kí ajẹ́ ní náà lára ọjọ́ máa bá ṣe fún wa tó tún ga òun náà ní kọ́lọ́n fún wa lálàáfíà àlàáfíà ara wa kọ́lọ́n kó mọ́ gbà àlékún àlàáfíà kọ́lọ́n ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Um, àwọn tí ó lálàáfíà kọ̀ọ̀kọ̀wà fún wa ní àlàáfíà oore tó ń jẹ́ tó tún ga jù tó bá ń ṣe fún wa ni pé oore àmúnú ìfọ̀kànbalẹ̀ lágbègbè wa tá a wà yìí ọlọ́run bá ṣe oore ìfọ̀kànbalẹ̀ ọ̀ṣẹ̀ fún wa ọlọ́run àgbèrò péye ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́run kó bá a ṣe fún wa àwọn tí ó wá jẹ́ agbègbè tó jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ kọ́lọ́kọ́ bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ àwọn ọbẹ̀ lọ́hùn lórí gbogbo àwọn ohun tó bá bá ṣe fún wa kọ́lọ́kọ́ má gbà ní ọwọ́ wa àlékún orí ọlọ́mọṣẹ́ bá ṣe fún wa àbẹ̀ lọ́hùn fún bàrà wa sọ̀rọ̀ títí ọwọ́ sẹ́yìn kí ọlọ́run ọba kí ó darí ibi tí màmá bá wa sọ ẹ̀yin náà tí ẹ̀ máa gbọ́ darí títí náà ọlọ́run èmi àti ẹ̀yin à ń wẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run jẹ́ àrẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kí ó ṣe wálẹ̀ tí ọ̀rọ̀ náà wúlò fún láyé bí ọlọ́run jẹ́ wúlò fún arúgbádé gbangba ta alkiyama Ramadan ọwọ́ ń fẹnu kó lọ síbi ọwọ́ ìparí ọlọ́run ọlọ́run jẹ́ ká yọrí ẹ̀ pẹ̀lú ọ̀run ọdún náà kọ́ ló ká ṣe é pẹ̀lú ìrọ̀rùn la hawla wala quwwata illa billahi al-aliyyil tafsiri wa ti tàná sọ́tù Isra Quran 17 aya 82 two ó náà láti ṣe tafsiri ní àná wọ́n kà fún wa ó ti gbé a máa ṣe tafsiri títọ́ ìwọ̀n bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وننزل من القرآن ما هو شفاء ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ti ń bẹ nínú Qur'an ọlọ́run ni wa nunazzilu àwọn ọlọ́run bá ń sọ̀kalẹ̀ minal Qur'ani tó jẹ́ pé látinú Qur'ani ni ẹ ti máa rí gbogbo nǹkan yìí kí náà lẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ máa wà shifaa'un wa rahmatun lil mu'minin kùránì látòkè lóbi délẹ̀ ìwòsàn ló jẹ́ ìwòsàn sì pín sọ́nà méjì ṣèfà olùkúlù ìwòsàn ọkàn ni kùránì jẹ́ torí pé ọkàn àwọn nǹkan kan máa ń da ọkàn láàmú tó jẹ́ àárẹ̀ ọkàn kèéjé kọ́kàn ò lè wà stable ṣùgbọ́n tá a bá ti ń ka kùránì tí ọkàn sì ń gbọ́ kùránì yìí yóò wá jẹ́ kọ́kàn wà stable òní òjì kọ́ máa mà wípé àlìjánná òdodo ni iná òdodo ni ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́yàmà òdodo ni ọlọ́run ọba ọba tí ń bẹ ni ọkàn fẹ́ máa ń mì ìjẹ́lẹ̀ yìí rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n látara bí àbá ti ń ka kùránì kùránì ó sì pẹ̀ fún ọkàn ọkàn wà dúró gbẹ̀ngbẹ̀ng yóò wá máa pe nǹkan lódodo pé eléyìí òdodo ni eléyìí òdodo kò sí rí sọ̀rọ̀ sọ pé òdodo ni tí ó sì méjì bẹ́ẹ̀ ṣìfáwù ẹlẹ́ẹ̀kejì náà ni ṣìfáwù al-abdan ṣìfáwù al-abdan bọ́dì ọlọ́run bá máa lo kùránì fún ìwòsàn ara bó ti lo fánàbí tẹ́gbọ́n ni wọ́n máa ka wọn àwùjọtán ó sì jẹ́ ìwòsàn fún un bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń lò tó lọ́sí ni wọ́n máa jẹ́ ìwòsàn fún wọn kùránì a máa jẹ́ ìwòsàn fún ara wàrà àmọ́tún kùránì tó wá jẹ́ nǹkan tí máa ń jẹ́ kéèyàn lẹ́tọ̀ọ́ sí àánú àánú náà wá pín sí méjì àánú kan wà da dáàtì ìyàtún àánú tí ò lè kú lọ́dọ̀ ọlọ́run níṣẹ́jú kan sí kejì ìyẹn ni àánú ọlọ́run gangan kùránì ni máa ṣe sábà bí àánú ọlọ́run tọ́jọ́ pé ẹni bá ti ń tẹ̀lé òfin bẹ̀ yóò máa rí àánú ọlọ́run àánú kejì òun jẹ́ Min makulukọ́tìlá ẹ̀dá kan náà ẹ̀dá ọlọ́run òun náà ní àlìjánná kùránì ni máa ń jẹ́ sábàbí tí ó máa jẹ́ kéèyàn wọ àlìjánná ọlọ́run kùránì wá jẹ́ ìwòsàn àti àánú lílù mọ̀mìnì àwọn tó jẹ́ mọ̀mìnì àgbọ̀yé ń bẹ̀ pé àwọn tó jẹ́ kèfèrí kì í sí ìwòsàn fún wa kì í sì ṣe àánú fún wa náà ọlọ́run bá yẹ kọ́ máa yọ wáyé pé àwọn tí wọ́n jẹ́ alábòsí tí wọ́n bá pè ní alábòsí ìyẹn ni pé àwọn tó jẹ́ kèfèrí àwọn tó bá ti jẹ́ àwọn tó bá lo zọlímì ó ti túmọ̀ nǹkan mẹ́ta alùkàfìrúnà kèfèrí gangan pọ́nbélé a máa jẹ́ zọlímì bẹ́ẹ̀ náà sì tún ni ẹni tó bá jẹ́ àwọn tí wọ́n jẹ́ almunafikin àwọn náà zọlìmí ni wọ́n bẹ́ẹ̀ náà ni alifasikin àwọn tó bá jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ nínú kíní àwọn náà tún jẹ́ kíní ọ zọlìmí ọlọ́ni àwọn ilé ìwà láàyè zidu zọlìmí kò ní máa kùránì ò ní lé nǹkan kan fún fún àwọn tí wọ́n jẹ́ ẹni tó dídí kẹfẹ́ ní sọ́lọ́hún látara ìmọ̀ ṣẹbọ látara ìmọ̀ fi nǹkan tí ò dá sí nu fún ẹ̀sìn àbí látara ìmọ̀ ìyapa ọlọ́run ọba kùránì ò lè lékún fúnra àwọn eléyìí ìlà kọ̀sàrọ̀ àyàfi loss àánú nìkan ni wọ́n jẹ́ fún wa wọn ò ní rí àṣeyọrí láyé wọn ò dẹ̀ tún ní rí àṣeyọrí tó bá dijọ́ gbé dàkẹ́ àmà àánú ni ọjọ́ tí wọ́n láyé ni ó lè fi tètè wọn tó máa fi jòbí àlùkè àmà náà. وإذا أنعمنا على الإنسان أعرض ونهى بجانبه ọlọ́ni àwọn tá a jómi ènìyàn ẹ̀dá wa ẹ̀dá tó ga lẹ̀dá ọmọ ènìyàn ọlọ́run bá ti wá dá nǹkan mọ́ ọmọ ènìyàn la àyàfà àwọn tó bá jẹ́ mùsùlùmí gidi àwọn ní nǹkan yóò ní máa wà lára wọn ọlọ́run bá ní wáyídà àmì amúnà alálẹ́ ìsàn tá a bá ṣe ìdẹ̀kùn fún ọmọ ènìyàn tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́lá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni àárọ̀dọ̀ yọ̀ọ́ sẹ́rí kúrò lọ́dọ̀ àwọn ọlọ́run yọ̀ọ́ sẹ́rí kúrò níbi ẹ̀sìn ọlọ́run wà ní yóò jìnnà sọlọ́run gbìjà níbi ìyìn ẹgbẹ́ rẹ̀ ó jìnnà sọlọ́run kò ní í tọ́lọ́run mọ́ nígbà tó ń bá dé ilé ayé ni wọ́n máa bá káàkiri náà. wàhálà masáwò ṣàwòrán kàánà yahusa. ọ̀rọ̀ nígbà tí aburú bá wá ṣẹlẹ̀ sí kàánà yahusa ìgbà náà taburú ńlá bá jẹ́ sí yóò wá lù sí hope pé kò lè dáa mọ́ ọmọ ìwọ a máa sọ pé kò lè dáa fún ọmọ nígbà taburú bá ṣẹlẹ̀ sí ìṣesí ọmọ èèyàn kọ́ máa dáadáa gbogbo ìgbà tí ò ní lè dúpẹ́ fọlọ́run lórí tí abúlé wá ṣẹlẹ̀ ìwọ̀n kò ní gbà fọlọ́run ọlọ́run wọn kò ní ṣe sùúrù yóò máa ní kò lè dáná kò lè dáná ni wọ́n máa wí. ọlọ́run wa ànábì sọ fún wa pé ẹnì kọ̀ọ̀kan ọmọ ènìyàn yóò máa ṣiṣẹ́ aláṣáàkì láti yìí bí structure alẹ́ ayé ẹ̀ bá ti rí ẹni tí bá ń bá àwọn ẹni ré rìn ẹ̀rí gbogbo sí ayé rẹ̀ ọjọ́ táwọn ẹni rè ẹni tí bá ń bẹ́ ibú rìn ìṣesí ẹ̀rí ọjọ́ táwọn ẹni ibú grade by grade ni ibi tó bá ti lè bọ́ sí báyìí tẹ́gbọ́n àwọn lọ́ba ń lọ́ba ń kà sí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tó máa ṣe sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bí iṣẹ́ táwọn yẹn bá ti rí bẹ́ẹ̀ náà ni ọ̀tẹ́ náà máa rí kúlù yá amánú ara àṣà kẹlẹ́tẹ̀ẹ́ ìkọ̀ọ̀kan béèyàn ní ṣiṣẹ́ lórí ṣéèpù tó bá ń gbélé ayé ẹgbà lórí ìṣesí tí bá ń bá lọ nílé ayé ẹ̀ òun náà ni wọ́n máa ṣe kí ni o ni wọ́n máa ṣiṣẹ́ lé lórí náà. Rabbukum a'lamu biman huwa ahda sabila. olówó ọba rí òun náà lọ́ba ló yẹ pé ọmọ biman huwa ahda sabila ẹni tó mọ̀nà jù nínú yín ọlọ́ọ̀nì kan lọ́mọ̀ọ́ kọ̀sẹ́nì àgbàtọ́ mẹni tó mọ̀nà ṣùgbọ́n yìí ni ẹ máa gbìyànjú pé èmi náà fẹ́ mú wájú nípa pé kí n jẹ́ ẹnì tó mọ̀nà níwájú ọlọ́run sọ dàmú. ọlọ́run ọba àbẹ́yẹ lọ́wọ́ rẹ nípa àrùn ẹ̀mí gẹ́gẹ́ bá sọ fún aláàánú pé ìtumọ̀ kan nínú àwọn ìtumọ̀ mẹ́ta òun náà ló túmọ̀ sí tá a máa ṣàlàyé fún wa lónìí eléyìí ibi tí a bá tẹ̀ òun náà nìyí so wọ́n ka díẹ̀ fún wa wọ́n bá tá a bá ti ṣe lónìí so a máa ṣe so ọ̀rọ̀ tọ́ra bẹ́ẹ̀ wọ́n ka díẹ̀ fún wa olùgbé a máa ṣe tẹ̀ sí nìyẹn lọ أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إن فضله كان عليه كبيرا كل ليل اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فهدى أكثر الناس إلا كفورا فقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة ظهير والذين فتبدل الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú suratul Isra Quran 17, aya 85. five ọlọ́run ọba ní wàyẹ̀sẹ̀ adúnaka anirú. wàyẹ̀sẹ̀ adúnaka anirú. ọlọ́run ni wọ́n ń bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa àrùrù lánàá aṣọ fún wa wípé inú kùránì látòkè tó fi délẹ̀ tí wọ́n bá ń sọ wípé kíní jẹ́ àrùrù ìtumọ̀ tá a bá ti ń pàdé ẹnu ìtumọ̀ kan nínú ìtumọ̀ mẹ́fà òun ni ọmọ àjẹ́ adẹ̀tí ka ayẹ̀ fún wa lánàá ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni nǹkan tá a fi ń ayé ìyẹn a máa jẹ́ àrùkù tí ò bá ti sí èèyàn lè máa gbélé ayé yìí àwọn tó láwọn bá fún ní ẹ̀mí ó fún ọmọ èèyàn ọlọ́run bá gangan náà ṣàlàyé fún ara rẹ̀ ọlọ́run ọba ó fún ọmọ èèyàn ní sísẹ̀mí bẹ́ẹ̀ náà ni. Sisemi, àwọn màláìkà ọlọ́run fún wa ní sísẹ́gun àwọn àlìjẹ̀nù ọlọ́run fún wa ní sísẹ́gun àwọn ẹranko ọlọ́run fún wa ní sísẹ́gun gbogbo ìsẹ̀mí tọ́lọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa yìí gbogbo rẹ̀ pátá yányá nǹkan tá a fi ń sẹ̀mí òun là ń pè ní àrùrù àrùrù yìí abọ́ wa ṣàlàyé fún wa ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn nínú Al-Qur'an al ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì rúhù àti kàfún wa náà lánàá a máa jẹ́ isa bùnú Maryam nítorí pé mo sọ fún wa lánàá wípé rúhù ti isa bùnú Maryam ìgbà tọ́lọ́run ọba tó dá ádámà tán ẹ̀mí gbogbo apáta yẹn ìbàdí ádámà lọ́wọ́ rúhù ẹnìkọ̀ọ̀kan wa. ìbàdí Adama ọlọ́run bá wá ní kí aya fi díẹ̀ múlẹ̀ tó fi ìdí wípé ọlọ́run ọba béèrè lọ́wọ́ wa pé ọlọ́run ọba yín lọ́lọ́run ọba wa èmi la fi ń dá ìjọ náà kò sí bọ́dì múlẹ̀ ẹ̀mí tó jẹ́ ti jésù ó mẹ́mi tiẹ̀ dání sọ́dọ̀ rẹ̀ ìgbà tó dásìkò lọ́wọ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run gbélé jìbìrì lọ́wọ́ kó fẹ́ sí inú ara Mariam tó jẹ́ ìyá jésù àti náà fún wa lánàá torí ẹ̀rọ pé jésù ńlá ẹ̀mí bá tó wá gbélé jìbìrìlù lọ́wọ́ ipe kọ́ lọ fẹ́ sí ara Mariam bintu Imran ìyẹn lọ́gbẹ́ pé Jésù náà máa jẹ́ rúùkù lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé rúùwù a máa jẹ́ jìbìrì rúùwù amín ọwọ́ àdùkùnrin jìbìrìlù ló ń jẹ́ bẹ́ẹ̀ ayé rẹ̀ ló sọ tani àwọn màláìka tàtànàzàlù màláìka tàtànàzàlù màláìka tó wà rúù fi à gbogbo àwọn afọ àṣọ pé rúù tó wà mẹ́rin kí ni o jìbìrìlù ni lẹ́yìn Wa gbà náà rúù a máa jẹ́ revelation ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn wáàyí tó wá láti sánmà àti káyà kúránì náà fún wa lórí eléyìí rúùkù nínú kùránì òun gan máa jẹ́ kùránì gangan ìyẹ̀lẹ́lẹ̀ karùn a máa jẹ́ ìtumọ̀ kùránì gangan òun ni máa túmọ̀ sí ka àyà fún wa náà lélẹ̀ ètò wa òun náà ni pé rúùkù a máa túmọ̀ sí ifo kan wà násùrù wà tààyè ẹ̀pù látọ̀dọ̀ ọlọ́run ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ìkún lápá látọ̀dọ̀ ọlọ́run rú ú amáṣekínni o a máa jẹ bẹ́ẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí a kà fún wa lánàá onálélẹ́ ẹ̀wà rí nínú bíi wọ́n wá béèrè nípa àrùn àwọn àfáà sọ wípé. Ruhu tó wà níbí yìí ìtumọ̀ mẹ́ta òun náà ni àwọn àáfàá ni wọ́n sọ wípé ó lè jẹ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àáfàá sọ fún wa wípé ó lè jẹ́ òun náà ni wọ́n ló lè jẹ́ alukur'an wọ́n ló lè túmọ̀ sí kí ni ọ alukur'an yẹn pé wàyẹsẹ̀ àlùnàká ánìlẹ̀kùrù àn yẹn máa jẹ́ pé wọ́n nípa kíni o nípa Qur'an wọ́n ní tí wọ́n sọ ni pé wọ́n ń béèrè lọ́wọ́ rẹ nípa kíni o Qur'an gẹ́gẹ́ bá ti máa wá wá tó fi díẹ̀ múlẹ̀ fún wa. wọ́n wà máa bí wọ́n rè wípé tẹ́ ẹ bá ní kùránì ló túmọ̀ sí kí ló dé tẹ́ ẹ fi sọ wípé kùránì òun ló túmọ̀ sí wọ́n wá ṣàlàyé fún wa wípé tá a bá lọ wọ áyà tó tẹ̀lé ó ń sọ fún wa nípa kùránì áyà eighty one ìtọ́wà bẹ́ẹ̀ ni pé wàhálà yìí ń ṣìnà. táwọn ọlọ́run ọba bá fẹ́ lànàdì àbánà bìlẹ́dì àwọn àyínà ilẹ̀ ìka a máa mú lọ nǹkan tá a fi ránṣẹ́ sí wa ànábì àgbà lọ́wọ́ rẹ̀ àdíjẹ́ orí mọ́ wípé ìtọ́lọ́wọ́ bá ń sọ ó yẹ ti sọ̀rọ̀ kùránì náà ló kéde tẹ́lẹ̀ wà mẹ́sìn kùránì ìpèsè tá bá wo àyà wà lókè tí ó jìnnà púpọ̀ sí àyà yìí àti àyà tó tẹ̀lé wípé kùránì ní ń sọ nípa rẹ̀ látara tó ń sọ nípa kùránì wípé ó yẹ ká pé pé wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bọ̀ wá béèrè àbọ̀ wá kà fún wa àwọn kan fáwọn kùrẹ́ṣì ni àwọn kan gbà fáwọn tí wọ́n jẹ́ àwọn yehud ni. wọ́n wá béèrè gbogbo wọn rẹ̀ ti mọ ìtumọ̀ pé kùránì náà lára ọkọ̀ tí kùránì ń jẹ́ onírú wọ́n wá béèrè lọ́wọ́ ànábì nípa kùránì ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn àwọn afáàdé máa sọ fún wa yìí pé ìtumọ̀ yìí bí a ti ṣàlàyé fún wa òun náà ní pé ọba gangan tí ọlá rẹ̀ ga ó ti sọ inú sọ́tù ṣúrọ́tà kà fún alánà aya fifty two. ọlọ́ni wà kàdálíkà àwọn àyẹ̀mẹ́ ìlẹ́yìká rú án mìíràn amúrìnà ọlọ́ni bẹ́ẹ̀ lára ń ṣe wa bẹ́ẹ̀ rú án mìíràn amúrìnà ọlọ́run bá lo amúrù bẹ́ẹ̀ wọ́n jẹ́ bá wọ àyà yìí náà wàyẹ́ sí àlùnáka ánì rú ì wọ́n bọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ nípa rú án kúl àrú ú mìíràn amúrì rọ́bì wípé. wọ́n jọ ní ìbámu síra wọn nípa pé amúrúwa bẹ́ẹ̀ náà wọ́n ní rúùkù kíni ọ mẹ̀nà amúrí kíni ọ rọ̀bì sọ ọ wà ní yìí ọ wà nípa kíni àṣẹ àtọ̀dọ̀ ọlọ́run ọba ní máa pa àṣẹ pé kí wá aniru i tàbí wọn ti pé wọn ń bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ nípa kùránì kúlì sọ wípé àrùn kùránì yìí mìíràn amúrí rọ̀bì láti bí àṣẹ tọ́lọ́wọ́ bá bá pa pé ọ̀yá ẹ̀ lọ fún ànábì ní gaba òun ni ti máa wá ìmọ̀dẹ́ni kùránì wà máa ohun tí tó ń mìíràn lè élmi wọn ò fún yín ní nǹkan kan nínú màá ìlà kọ̀lí ìlà àyàfi díẹ̀ so ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn tí àwọn afá àtúmọ̀ rẹ̀ sí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé àwọn afá tí wọ́n tún túmọ̀ rẹ̀ sí òun náà ni jìbìrìl wọ́n gbà pé jìbìrìl tẹ́pẹ́ àwọn Yẹhudi àwọn sọ báwọn máa bá jìbìrìl wọ́n bá sọ̀tá. So wọ́n ní omi máa ń mú ìyà wá fún àwọn ènìyàn látara bẹ́ẹ̀ wọ́n wá jẹ́ ẹni tí wọ́n sọ wípé àwọn ń bá jìbìrì ìlú àwọn ń bá ṣọ̀tá sọ ìyẹn ló fi jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn afóńtẹ̀síìrì wọ́n ní àwọn yẹ̀wúdí wá béèrè lọ́wọ́ ànábì yẹ̀sì àlùú nẹ́ka ànírú. wọ́n wá béèrè nípa jìbìrínù lọ́wọ́ kíni o lọ́wọ́ òjìṣẹ́ ọlọ́run kó sọ fún wa wípé àrùhù min amúri rọ́bì sọ pé jìbìrínù tí wọ́n ń béèrè yẹn o min amúri rọ́bì nínú nǹkan lọ́jọ́ wípé àṣẹ ọlọ́run ọba òun ni jìbìrínù jẹ́ ìyẹn ni pé àṣẹ ọlọ́run ọba ní jìbìrì dọ́jọ́bí sọ́tù mariam aya sixty four ọlọ́run ni wà máa nà tànà zálù jìbìrì dọ́jọ́bí ọba rẹ̀ bí pé wà máa nà tànà zálù illa bi amúrì rọ̀bíkà àwa tá a jẹ́ màláíkà àyèsọ̀ kalẹ̀ àyèsọ̀ kalẹ̀ àyàfi pẹ̀lú kíni o pẹ̀láṣẹ ọlọ́run ọba rẹ̀ ìran bẹ́ẹ̀ pẹ̀lú jì wọ́n bẹ̀ nípa jìbìrìl sọ fún wa pé àti sọ fún wa pé àrùn jìbìrìl o mìnà àmúrí kẹyà rọ̀bì láti bí àṣẹ ọlọ́run ọba mi ni máa fi ń sọ̀kalẹ̀ wá kìí ṣàdédé ṣe nǹkan ó pààyàn rẹ ni o ó mú wáyé gidi wá ni o gbogbo ẹ̀ pàtàyàyà bíkíyà àmúrí rọ̀bì àṣẹ ọlọ́run ọba mi orí jìbìrìl fi máa ń ṣe ìmọ̀ onáni jìbìrì wa mú wa sórílẹ̀ ọlọ́wà ni wà máa òtí tón mínàlẹ̀ elmi ìlà kọ̀lìlà wọn ò fún yín ní nǹkan kan nínú mà àyàfi díẹ̀ onáà ni wọ́n fún yín ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́wá jẹ́ pé òun náà ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà wa wà lórí ẹ̀ ó ní jùmọ̀ wọ́n rúlé ulama òun náà wà lórí ẹ̀. òun náà ni wàyẹsẹ a ànirú wọn bọ wá béèrè lọ́wọ́ rẹ nípa ẹ̀mí tẹnìkọ̀ọ̀kan wá fi mí ẹ̀mí tá a fi mí láìfò wa àyàt ntí ara fi ń sẹ̀mí màá yáyá bí yí bádánulè ìsàn tí ò bá ti sí mọ́ nínú bọ́dí ọmọ èèyàn ọmọ èèyàn bọ́dí ẹ̀rù lè sẹ̀mí mọ́ ihun tí èèyàn fi ń sẹ̀mí pé wọ́n ń bọ̀ wá béèrè nípa rẹ̀ ìyẹn ni pé ẹ̀mí wa yìí gangan báyìí wọ́n ń bọ̀ wá béèrè nípa ẹ̀mí wa yìí ẹ̀mí náà ni ni amúlé rọ́bì òun exist pẹ̀lú àṣẹ ọlọ́run tí ọba tún ní tí ọba tún kúrò níbi tó wà pẹ̀lú kíni o pẹ̀lú àṣẹ ọlọ́run so eléyìí ni àwọn túmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa ẹ wàá rí ètò gbajúmọ̀ jù bẹ́ẹ̀ òun náà ni àrùn ẹ̀mí tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa yìí ẹ̀mí tí ń bẹ lára gbogbo àwa tá a jẹ́ ọmọ ènìyàn tá a fi ń sẹ̀mí ẹ̀mí ìwà ni ọlọ́wọ́n bá wọn béèrè ọlọ́run bọ̀ wọn máa di fáyẹn ẹ̀mí tí béèrè nkankan ẹ̀kọ́ bọ́ máa ni béèrè kí lè ní gángan ẹ̀kọ́ lọ́wọ́ bọ́ ìṣẹ̀ sọ pé ẹ̀mí kọ́ sọ ọ̀dà mẹ́gbà di fáyẹn ọ̀nà ni ọ̀nà alákọ̀ọ́kọ́ inú ká sọ bí nǹkan ti rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì inú ká sọ iṣẹ́ tí nǹkan máa ń ṣe sọ bí nǹkan bá ti rí gbà wọ́n lè wọ́n pé kí ni ń jẹ́ fáìlì a lè sọ wípé owó kọ̀ọ̀kan ni tó jẹ́ pé ìmọ̀ àgbà rọ́fù orí ẹ̀tí nìkan dá máa ń pè ní rọ́fù à ń sọ bí kinní yẹn ti rí nìyẹn àbí ká sọ iṣẹ́ tí máa ń ṣe òun ni ó máa jẹ́ nǹkan tó ṣe yí pé fa alalifin ẹni tó ṣe sẹ́yìn àá máa dìfá nǹkan lọ́nà méjèèjì báyẹn inú ká sọ function tí nǹkan máa ń ṣe the function rẹ̀ nìyí a fi ṣàlàyé definition rẹ̀ tàbí ká sọ bí kinní yẹn gángan ti rí ká bí kinní yẹn gángan ti rí ọmọ ẹ̀yà nísìn bóòlù ọmọ ẹ̀yà ti rí a lè fi ṣàlàyé rẹ̀ bóòlù ọmọ ẹ̀yà ti rí nìyí a sì lè ṣàlàyé pé kí lọ́mọ èèyàn máa ń ṣe kábi ṣàlàyé ọmọ èèyàn ṣùgbọ́n àwọn ọba ọ̀dá wọn lóhùn pẹ̀lú rúù báyìí kò sọ wípé mà ń yàtò rúù ọlọ́run bò sọ ọlọ́run ọba ò tún sọ pọ́ńṣà tí ń ṣe torí ní máa jẹ́ kọ́mọ èèyàn ọ̀sẹ̀ mi nínú ayé kan náà sọ bẹ́ẹ̀ ọlọ́run dàgbà tí wọ́n kó nínú kwẹ́ṣàn wọn ó gbé wọn lọ sí ibòmíì àwọn afá sàlàyé fún wa yí ẹ̀kọ́ lọ́lọ́run ọba kọ́ wa níbẹ̀ tó ọba ẹnìkan tó bá béèrè béèrè torí pé làákàyè rẹ̀ kò ní gbé béèrè tó béèrè yẹn ọmọ lè ọ ọmọ rẹ lè béèrè béèrè kan lọ́wọ́ rẹ tí ò yẹ kó o ti ṣàlàyé fún sọ ò ní ṣàlàyé fún ó dá ìbá tiẹ̀ kó ní béèrè yẹn ọ̀ mo lọ síbòmí sọ bá a ti ṣe nìyẹn nínú ẹ̀sìn àkùránì àwọn pé wọ́n ní pé yèsì máa dá àwọn bèèrè lọ́wọ́ ni wọ́n bèèrè lọ́wọ́ kí ni káwọn ọmọ ná ọlọ́ni ara ọlọ́ni kùrìmọ̀ àfàtúmì nìkan yìí gbogbo dábàá fẹ́ ná tó jẹ́ rere ọlọ́wọ́ aṣọ àwọn tẹ́ máa ná fún ọlọ́run ọ̀sọ́ fún ẹni tí wọ́n máa ná pé ǹdẹ́ máa ná ni góòdì ǹdẹ́ máa ná ni ni kíní kan báyìí gbé wọn kó bẹ́ẹ̀ ó mú míì wá wá fún wọn. bẹ́ẹ̀ làwọn àìsàlàyé ẹ̀ fọmọ èèyàn èyí tí làákà ẹ̀rẹ́ bá lè gbé làámà ṣàlàyé ẹ̀ ẹ̀mí yìí làákà ọmọ èèyàn kankan ò gbé torí pé kí ni ọ jẹ́ amúrú kọfí jù ni àlámọ̀rí tó pamọ́ ni bẹ́ẹ̀ni ti ń dénú ara ẹnìkan kan ọ̀mọ́ ọlọ́nkàn ni pé àmọ́ ní kí ọlọ́run ọba lọ́ọ́ fẹ́ ti ọlọ́run ní ké ọlọ́run ní àwa la fẹ́ ti ádámọ̀ sí la èmi lè dára dámọ̀ tí isabunu Mariam Jibril ló fẹ́ sílá tẹnìkan kan wá màláìkà kaníṣẹ́gí ni ó fẹ́ sí wa la pẹ̀lú ẹ̀yìn tó fi jẹ́ múlẹ̀ yóò fẹ́ sí wa la ni ẹ̀mí yìí ẹnìkan kọ́ ọmọ bí ti ń dénú ara ẹnìkan kọ́ òsì lè sọ bí tó wà nínú ara kò sẹ́ni náà kéèyàn rí ibi tẹ́mi wà rè ibi tó wà rè kò sí tó wà èèyàn ò lè sọ pé ibi tẹ́mi wà ní nínú ara láéláé sọ lẹ́yìn wá gbà náà ẹ̀mí yìí náà ni wọ́n wá jáde kúrò lára tára òfin ní wúlò mọ́ tára fi léyìn ti di òkú ẹ̀mí ni wọ́n jáde bóun ni ó ti wá jáde ẹnì kan ọmọ ti ń jáde yìí yòówù ti jáde náà yẹn wọ́n wá pé ah, èmi ti jáde lára ẹni ẹlòmíì gan wọn kẹrin ọgbẹ́ mi ti jáde lára rẹ̀ tí ó ti ti jáde lára rẹ̀ yóò tún jí padà ẹ̀mí ó sì ti jáde lára rẹ̀ àwọn ẹ̀rọ ẹ̀rọ àìkú ti lọ kò sì ti lọ ọkàn dàkú lásán ni ẹ̀mí ò ti jáde mbẹ́ ọlọ́jẹ́ kò yẹ wá pé tẹ́mi ọba jáde ibi gògóńgò báyìí ni ó dùn sí kó tó jáde ìzàbálagàtì olùkù wà á ń tún ìyìnlẹ̀ ìdí tàbí kò sẹ́ni tí ó jáde yóò débi gbogbogbò báyìí kó tó di pé yóò jáde so àrùn ọ̀rẹ́dẹ̀ kó yé wa ẹ̀mí yìí tó bá ti jáde yóò máa jẹ́ nǹkan tó ṣe yí pé àwọn màláìka máa wá láti wá gbẹ̀mí yẹn tí wọ́n gbà á wọ́n gbẹ̀mí yẹn sínú nǹkan kan tẹ́lẹ̀ máa mú wá láti inú àlìjánná. No òun ni wọ́n ti mú nǹkan náà wá tọ́lẹ̀ wà púpọ̀ láti wá gbẹ̀mí yẹn sí tó bá jẹ́ ìpèrídé yẹn inú náà ni wọ́n ti lọ mú nǹkan tí wọ́n gbẹ̀mí yẹn sí wa ẹ̀mí yẹn dẹ̀ ní tí a bá ti ń gbà òun náà ni wọ́n máa gbégun sánmà lọ yọ̀ọ́ fẹ́ wọlé ẹ̀ tó bá jẹ́ ti mùsùlùmí ni wọ́n fún láàyè kọ́ wọlé sí sánmà èyí tó bá jẹ́ ti kèfèrí kò ní ọwọ́ àsánmà ẹ bá jíjẹ́ mùsùlùmí yóò kọ́ lọ tààrà sí ààyè rẹ̀ lálìjánnà ẹ bá jẹ́ ti kèfèrí yóò lọ tààrà sí ààyè rẹ̀ nínú iná yóò padà wá sílẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ni ó fún láàyè láti lè wọlé ilẹ̀ ni ó fún láàyè so yóò wá wọ inú ilẹ̀ yóò wá lọ sínú iná so eléyìí jẹ́ kó yé wa yìí pé àwọn àfáà wa ní pé ẹ̀mí gangan kí wọ́n á ní pàtó rẹ̀ àwọn èèyàn kan wọ́n ní ẹ̀mí ó àtẹ̀gùn lèmi àtẹ̀gùn ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà wa àwọn àfáà arúsùlù ọ̀jàmá wọ́n yé kọjá anásù ní títí wọn wọ́n yé kọjá anásù ẹ̀rí ni wọ́n máa fi de nǹkan mọ́lẹ̀ dẹ́gbẹ́ àwọn àfáà sàlàyé fún wa pé àwọn tí wọ́n lọ kọ́ fílọ́sọ́fì àwọn tí wọ́n lọ kọ́ ilmùlì àwọn àfáà rẹ̀ jẹ́ yí pé ìmọ̀ tó dé lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n lọ kọ́ oríṣiríṣi nǹkan ni wọ́n ń define ẹ̀mí sí wọ́n ń define ẹ̀mí lóríṣiríṣi ọ̀nà wọ́n ní láwọn tó ṣáájú lọ wọ́n ní afẹ́ rí definition eighty three fún ẹ̀mí tọ́lọ́ sọ fún wa yín pé ẹ má dààmú ara yín ìní kẹ́ ẹ máa wá definition rẹ̀ káàkiri àwọn ẹ̀ wá láwọn máa wá dùnmọ́ rẹ̀ káàkiri wọ́n wá ní kílẹ̀ rí àwọn afá yìí ẹ̀rí wọn láwọn ẹ̀rí wọn o wọ́n ní bòòlù àti mímọ́ ọlọ́run gangan ṣàlàyé ara rẹ̀ fún wa náà a sì dọ́lọ́run bá wọn ó ṣàlàyé ara rẹ̀ fún wa ẹ̀mí náà àwọn nílé dámà ẹ̀mí tó kéré àwọn ní láti lè dámà fún ara wọn dáhùn ẹ̀ tí wọ́n ń ṣe nìyẹn láti máa wá nǹkan tí ò sọnù káàkiri wọ́n máa wá túmọ̀ sí nǹkan tí ò ní túmọ̀ bẹ̀dẹ̀ àwọn afáwọn tó ń jẹ́ àdúsùn náà jàmáà wọ́n máa ń ṣàlàyé fún wa pé ẹ̀mí bọ́lọ̀ bá bá ti ṣàlàyé àdúnṣe bá ti ṣàlàyé ẹ̀ òun náà láti ṣàlàyé ẹ̀ kí náà dẹ̀bi ṣàlàyé ẹ̀ alikitaabu wa sunna òun náà ní gbogbo dáa bẹ́ẹ̀ ṣàlàyé pátá yányá á ṣàlàyé ẹ̀ pẹ̀lú kí ni ọ alikitaabu wa sunna àwọn gbà yìí pé ẹ̀mí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé jísímù ni ó ní bọ́dì tí ó jẹ́ bọ́dì ni bọ́dì kan lọ́gbọ́dọ̀ jẹ́ kò lè já tẹ́gùn lásán láéláé so bọ́dì lọ gbọ́dọ̀ jẹ́ wọ́n ní kéde dàbí sọ bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí Usman bin Mas'ud ìkan nínú àwọn sọ̀hábà nígbà tó kú òṣìṣẹ́ ọlọ́run ọba wọlé tì í ọwọ́ alájúlẹ̀ báyìí ọlàjúlẹ̀ báyìí ni bó ti wá lajúlẹ̀ ìlàjújọ́ lajúlẹ̀ lẹ́yìn ànábì wa ní fọwọ́ wọ lójú ojú ẹ̀ wá pàdé ànábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wípé a máa pa ojú òkú dé ni ànábì wa ṣàlàyé fún wa níjọ́ náà ó sọ fún wa wípé ìnàrú à ẹ mọ̀ pé ẹ̀mí ìdàkúbìdà tí wọ́n bá fi lè gbà báyìí àwọn ìdàkúbìdà sọ tí wọ́n bá fi lè gba ẹ̀mí báyìí yẹtìbáwa àwòtẹ̀tìbáwa aláyìn ojú ọ máa tẹ̀lé lọ ní sísánmà bí wọ́n ti ń gbé lọ báyìí bẹ́ẹ̀ ni ọmọ wò lọ yọ ọmọ wò lọ ọmọ wò lọ. ìdí ẹ̀ ń wò lọ kan báyìí ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tó lè ní kíni o tó lè ní ṣọ́ọ̀ṣọ́ káyọ̀ kan ní ọ̀rọ̀ alẹ́ rí ni àwọn ẹ̀yẹ tí ẹ̀yẹ lè rí ni ẹ̀mí alẹ́ rí kíni o ẹ̀mí ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wa nìyẹn màláìka mọ́lákùnrin mọ́tì ó báyìí yóò gbà sínú ìgbàdá yẹn bá gbé wa wọ́n gbé sínú nǹkan kan lọ olùkọ́ ọ̀rọ̀ jẹ́ ni o bọ́dì nìyẹn tí wọ́n gbé lọ sí sẹ́nà bọ́dì lọ́wọ́ ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ tó fẹ́ wọ sẹ́nà òtòkú láyé láti wọ sẹ́nà ìdí ìbàdí wọlé náà wọ́n dàbà sílẹ̀ lẹ̀ yọ ọ sẹ́nà yọ wọnú sẹ́nà lọ ó bí pé ẹ̀mí kí lọ́gbọ́dọ̀ jẹ́ o bọ́dì ẹ̀mí wá ní ọlọ́run ọba dá lára nǹkan tó lọ́run ọba dá tó ní ìbẹ̀rẹ̀ tí ò ní lópin àwọn ọdún ọgbọ́n lọ́wọ́ bá dá wọn wọ́n ní ìbẹ̀rẹ̀ wọn ò ní ní kí ni òpin tàbí ọlọ́wọ́ bá dá tó ní bẹ̀rẹ̀ tí ò ní lópin ó lẹ̀mí wà ó ní bẹ̀rẹ̀ kò lè lópin nínú wọn ni àwọn tó ń jẹ́ wìlì dáánú mọ́kànlélájú àwọn ọmọ kéékèèké tó ń bẹ́ẹ̀ náà àlìjẹ́nnà wọ́n ní bẹ̀rẹ̀ wọn ò lè lópin àlìjẹ́nnà ó ní bẹ̀rẹ̀ kò lè lópin iná oníbẹ̀rẹ̀ kò lè lópin ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wà yìí ìjọba sàrẹ́ fún wa kò lè lópin láéláé ẹ̀mí ìtàn ẹranko àwọn ọmọ àmì òpin but ẹ̀mí àwọn èèyàn kò lè lópin so àwọn kankan wà lọ́wọ́ wọn bá dá tí wọ́n ní bẹ̀rẹ̀ tí ò lè lópin so bọ́dì wa tá a gbé dání tá a gbé sára yìí ó ó máa lópin bọ́dì mi ọlọ́run ló gbé fún alálìkè àmọ́ bọ́dì eléyìí òun ò ní bẹ̀rẹ̀ kò ní ṣe kí ni o kò ní ní òpin so ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn afá fẹ́ ṣàlàyé fún wa láti inú alikitaabu wa ẹ̀ẹ́ láti inú alikitaabu wa sunna òun náà ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa láti inú alukur'an kẹrin wọ́n fẹ́ kó yé wa wípé nǹkan méjì lákọ́fẹ́ ṣàlàyé pẹ̀lẹ́ mi jísímù àti jásádù tẹ́ máa gbé jísímù àti jásádù nǹkan tó ń jẹ́ jísímù àti jásádù bọ́dì ló ń jẹ́ bẹ́ẹ̀ bọ́dì ní jẹ́ jásádù bọ́dì náà ló jẹ́ kí ni ó jísímù gbèrègbèrè ni pé jísímù gbèrègbèrè kí ni ó jásádì ṣùgbọ́n lúdà kùránì nígbà tí ẹ̀mí bá wà nínú ara báyìí tẹ́mi bá wà nínú ara o là á máa ń pè ní kí ni o jísmù tẹ́mi bá ń bẹ nínú ara náà ń pè ní kí ni o jísmù tẹ́mi bá ti kúrò nínú ara àbí kíní yẹn ò lẹ́mìí rárá nǹkan dáa máa ń pè ní kí ni o jásádù la máa pè tẹ́mi bá ń bẹ nínú ara sọ̀rọ̀ ló fi jẹ́ pé nínú Al-Qur'an Karim ọlọ́run ní sọ bàtọ́lọ́wọ́n bá ń sọ nípa ìkan nínú àwọn tọ́lọ́wọ́n bá yẹn fún wọn bá ní sọ yìí là sọ ọlọ́run ọba ó ní wàzádàhù bastọ̀tàn fìlì ilmi kí ni wálé jísìmì ọlọ́run ọba ṣe ẹni ìyìn tó yẹ fún ọlọ́ba náà bá sọ yìí ọlọ́run ṣàlékún fún un ó pọ̀ ní ìmọ̀ ó dẹ̀ tún pọ̀ ní ni ó bọ́dì ọlọ́run pé jísùmù mẹ́rin ó gbé bọ́dì yẹn nígbà náà ó ṣe kí ó ẹ̀mí ń bẹ lára rẹ̀ ọlọ́run sọ nípa àwọn mùnàfikún ọlọ́ni wáyé dáárọ̀ àyètàkùn tòjìbùkà àjìsáàmù ọlọ́jọ́ bá rí àwọn bọ́dì wọn mọ̀ ọ tó gbé bọ́dì yẹn ẹ̀mí ń bẹ ní ara ṣùgbọ́n bàbá wa bẹ sọ fún wa nípa àwọn Banu Israel nípa Musa èyí tó jẹ́ wípé ìkan nínú àwọn sàmìrì yìí ó ní fa akarajà láwọn ijilan jasadan láwù kò wá ó mú fún wa ògédègbè màálù kan jasadan bọ́dì lásán ni tí ò sẹ́ni ń bẹ̀ làwù kò wá tó jẹ́ pé àwọn ohun kan wá ń jáde lára rẹ̀ tí ń dún sọ̀rọ̀ ọba mu abá yẹn ọlọ́run sọ nípa àwọn ànábì ọlọ́run oníkọ̀ ẹ̀ká ànábì ọlọ́run ọba máa jẹun ọlọ́run sọ sọ́tún àbí ẹ̀ wà máa jẹ anáwó jásàdàn ọlọ́run ni àṣẹ àwọn ànábì ọlọ́run ní bọ́dì kan tí ò ní lẹ́mìí láyà kùlú náà tọ́ àná tí ò ní lè máa jẹun sọ bọ́dì lásán ni wọ́n ń pè ní jásàdù sọ ọlọ́kàwá bẹ́ẹ̀ kùránì òun ni máa ń mú wá lájẹ́ bí wọ́n sọ pé jísímù ni nǹkan ó ní pé ẹ̀mí ti wà lára kínní yẹn jísímù nìyẹn tí ò bá ti sí ẹ̀mí ní ara rẹ̀ kí ni a máa pe ó jásádù ní kùránì lógàtò kùránì nìyẹn gẹ́gẹ́ bí kùránì ti mú wá bẹ́ẹ̀ náà wá ní tẹ́mi bá ti wá wọnú ara àyípo ní rúùkù mọ́ tẹ́ni bá ti wọnú ara a ní pè ní kí o kùránì ò pè ní rúhù mọ́ ìdí kùránì máa pè ní nọ́fṣù tẹ́ni bá mẹ́nu ara báyìí nọ́fṣù ló máa jẹ́ làwọn bá sọ ma pé kò sí àtọ̀ láàrin rúhù àti kí ni àti nọ́fṣù ẹ̀mí tí bá ń bẹ nínú ara là ń pè ní nọ́fṣù kúlù nọ́fṣìn dá ikọ̀tù mọ́ọ̀tù tó gbé ẹ̀mí yẹn ń bẹ nínú kí ni ó ń bẹ nínú ara àwọn méjèèjì wọn ò ní yàtọ̀ síra wọn lọ́bi jẹ́ pé a máa ń ṣàfitì ọ̀rọ̀ sísọ sẹ́mi nínú ayé àgọ́ni antakula nafsun ya asrata alama farrotu fi jambila níjọ́ gbé dàrúkì àmọ́ nìyẹn ẹ̀mí ó ti rúwo ti padà sínú ara yóò wà ní nafsu padà yóò wà máa sọ pé ìwọ ọlọ́run ọba àbámọ̀ òun ò lórí nǹkan tóun ti ṣe kọjá àlà nígbà tó wà láyé ọlọ́run ṣàfitì ìmọ̀ sí ọlọ́run ni wàlá kálámù ma ukfi alahun min kurati ayuni jazaan bima kanu yamalun ẹbí kan ọmọ gada fipamọ́ fún tẹ́ẹ̀mì bá ti lé ìjọba jẹ́ pé arábìnrin náà ṣàfihàn pé ìmọ̀ ìsọ̀rọ̀ ìṣebí èèyàn nafsu láàmà wínú Qur'an so tí lóbi jẹ́ pé tí ọba ti tí ọba dá dúró láàmà sọ̀rọ̀ rúkù tọ́lọ́ba bá ti mú rúkù yẹn wá tó bá ti wá fẹ́ sínú ara yóò di nafsu kò sí yàtọ̀ kí ẹnìkan máa sọ nafsu wà lọ́tọ̀ rúùmù wà lọ́tọ̀ nínú ara wa iná ẹ̀ ní jẹ́ méjèèjì ìgbà tó wà nínú ara wa ní jẹ́ kí ni ọ nafsu fàálẹ̀ àmà ha fojú rọ̀ ha wàtàkùwà. so ọlọ́run ọba jẹ́ kí ọ máa ma dáadáa ó dẹ̀ jẹ́ kó máa ma aburú bọ́lá ọba ti dá ẹ̀mí yẹn náà ó náà ní rúùmù ìyàtọ̀ kankan ò sí níbẹ̀ lẹ́yìn wá gba náà àwọn afáwọn sàlàyé fún wa pé a bàbá ńlá wa ádámà yẹ bá sàlàyé fún wa lẹ́ẹ̀kan ọlọ́run ọba kọ́kọ́ dá bọ́dì títí ẹ̀ kó tó dárú òfò bẹ́ẹ̀ gbogbo àwa yìí ọlọ́run ọba kọ́kọ́ dárú òwú tiwa kó tó dá kí ni kó tó dá bọ́dì wa so àyà kùránì ó fìdí gbogbo eléyìí múlẹ̀ tí ò lè sáyè fún wa láti máa kà á wàlá ọkọ mọ̀ pé nígbà tí wọ́n fẹ́ bí lára bá ń la wa ádámù wọ́n ní wọ́n lọ bú yèpẹ̀ wọ́n ní wọ́n bú yèpẹ̀ dé ọlọ́run bá ní nígbà tá a wá da tá a da tán ìgbà náà làwa ṣẹ̀ wá fẹ́ ẹ̀mí sí la so àwọn àfàbí gbà yìí pé ẹ̀mí yẹn wá lẹ́yìn dídábọ́dì bàbá ńlá wa ádámù ni ẹ̀mí títẹ́nì kọ̀ọ̀kan tiwa ọwọ́ á jẹ́ nǹkan tó ṣe wípé wọ́n ti dá síwájú kí wọ́n tó dá bọ́dì wa torí pé màtí wọ́n gbàgbàdì ádámà gan wọ́n ní pé ah, ànábì dáwùd nínú àwọn kan tó tàn jáde èmi lọ́wọ́ lára rẹ̀ pé eléyìí wọ́n bẹ̀rẹ̀ pé ọdún mẹ́rin lè máa lò ádámà ní pé ó bẹ̀ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú ọlọ́run ní forty years ló máa lò ó ní kó bá ń fún ní sixty years kú nínú ọjọ́ orí ti tòun tó máa lò one thousand years ọlọ́ba ní ti rí bẹ́ẹ̀ ọlọ́ba fún ní sixty years ọjọ́ hundred ọlọ́ba hundred náà ni ó lò tẹ̀tẹ̀lẹ̀ yẹ bá wọn afá ti sọ. So ọlọ́run ẹ̀dùn pé one thousand náà ni ádámù olú pàtó di ádámù àdó nine forty ọlọ́run kí màláìka mọ́lákù mọ́tò wá bá ọwọ́ ọlọ́jọ́ òun ò tí ì pè ọlọ́run ni wàá dàmà ọjọ́ rẹ ti pè sọ ọlọ́run ni ádámù gbàgbé sọ àwa tá a já ọmọdọmọ rẹ náà àmọ́ ń gbàgbé nǹkan ádámù ọ agiu àwọn tá a já ọmọdọmọ rẹ náà àwọn náà bá náà ti máa agiu nìyẹn àmọ́ agiu àmọ́ pé òdodo nìkan so a tún máa argue ẹ̀tẹ̀ àwọn tó jẹ́ àwọn lọ́ọ̀yà tí wọn wọ́n mọ̀ bóyá ní kíní yìí o so wọ́n sì tún máa argue lò lórí nǹkan tó fìdí múlẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà nìyí pé wọ́n jẹ́ kó yára pé ẹ̀mí la wà nígbà náà tọ́lọ́wọ́n ọba fi gba àdéhùn ibi akadà rabbuka min bani ádámà min zuhurihim zurriyatahum gbogbo ẹ̀yàn kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá gba àdéhùn lọ́dọ̀ wa wà ashhadahum ala anfusihim kálukú ọlọ́run fi sẹ́yìn lórí ara wọn ọlọ́ni alastu bi rabbikum qalu bala ṣé bí esu ọlọ́wọ́ bá yín wá ní bẹ́ẹ̀ ni shahidna so asẹ̀rí pọ́lọ́wọ́ bá wà lọ jẹ́ antakulu yawmal qiyama inna kunna an ala gọ̀ọ̀fìnì. káyọ̀ bá díọ̀ lẹ́yìn ìgbẹ́ bá díọ̀ bí àríkẹ́ ọmọ ẹ̀wà ní pẹ́ẹ́dì gbàgbé ra ọlọ́wọ́ bá ní gbogbo yín pátá yányá òun lẹ so tẹ́mi bá ń bẹ lára sọ yọ máa jẹ́ nafsu ya ayatu an nafsu tó bá ti wá kó nínú ara tó bá ti ń gun sáwọn yóò wá di rúùkù sọ rúùkù òun máa jẹ́ làwọn máa dìde pé ìnà rúà ìdá sọ ìdàtì yẹtìbá uha àlùbàṣọ ẹ rí o ẹ̀mí nígbà tí bá ń gòkè lọ ojú a máa ṣe kí ni ọ a máa tẹ̀lé so rúùkù òun ni ọ máa jẹ́ níbẹ̀ yẹn ìlú jẹ́ fún ayọ́kọ́ pé nígbà tí nafsu bá ti kó nínú ara tí ó jẹ́ pé ó ti ń lọ sọ́dọ̀ ọlọ́run ọba ìgbà náà òun náà ni pé ọmọ èèyàn bọ́dí ẹnìkan ní ọ̀wà sẹ́kù lẹ́lẹ̀ rúùn ti lọ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn afáwọn ajẹkọyé wa àwọn afáwọn adúsúná jẹmọ́ à wọn wá ní pé rúùn yìí ọlọ́run bá máa ń dá padà sínú ara wọ́n ní ìgbà wo ni ìgbà àkọ́kọ́ asọ́fagbé yóò lọ sẹ́mọ́ yóò tún di kí ni o ti kẹfẹ́ yóò lọ nù lẹ́lẹ̀ a máa padà wá sínú ara ìgbà wo ni ó kọ́kọ́ padà sínú ara àti ìṣẹ́ náà wà náà fi ṣe nígbà tí wọ́n bá gbé ọmọ èèyàn tí wọ́n bá fi lè gbé síbi ọrùn ráì tí wọ́n fẹ́ lọ sí ìgbà náà lè mí kọ́kọ́ máa padà sínú ara gbogbo àti bá gbé èèyàn lẹ́lẹ́ báyìí èmi ò ní wà nù ara ó ti lọ káwọn nìkan wà yóò dùn ó síbi tó wà yẹn so wọ́n gbé ọmọ èèyàn èmi ò ní síbẹ̀ wọ́n ṣe wọn náà fẹ́ fún so nígbà tí wọ́n ti wá gbé tí wọ́n ti dì tí wọ́n ti gbé yẹn tí wọ́n gbé síbi ọrùn báyìí ìgbà náà nìyí so ebi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba àdìsí òṣìṣẹ́ ọlọ́run ọba òun ni pé nígbà tí wọ́n bá gbé ọmọ èèyàn sínú ọ̀run inel janazata ìdá omi láti ala àná kẹrìjà tùnáàdì òkú ọmọ ènìyàn nígbà tí wọ́n bá ti gbé síbi ọ̀run yóò máa pariwo nǹkan ti sọ̀ọ́lẹ̀ àtàn tó bá jẹ́ pẹ́ ní eré ní takùn yóò máa sọ báyìí pé kọ̀dìmú ni kọ̀dìmú ni ẹ máa gbé mi lọ bí tí mo ti fẹ́ lọ gbẹ̀sán ẹ̀ tètè ẹ̀ tètè ẹ̀ tètè wàyínkánà gíra dáàlìkà tó bá gbé kéèyàn bá sẹni rẹ takú lórí wọn ni yá wáyìlá a àyìnlá yẹn ti abúnabi yóò máa ní a ọmọ ṣe fún òun o ọmọ àta fún òun ìbọn wọn fẹẹ bẹẹ máa gbóhùn lọ yìí ẹ má gbóhùn lọ bí kankan ẹ má jẹ wọn lọ jìyà sọ wọn ni pọlẹ yìí ò lè máa ṣẹlẹ̀ sára àyàfi kó jẹ pé ẹ̀mí padà wá síbẹ̀ bọlọ fẹẹ máa sọ̀rọ̀ ẹ̀mí ó padà wá sínú ara. So, ẹ̀mí eh, máa ń padà wá sínú ara ìyẹn ló fi wá jẹ́ pé tá a bá wá wà nínú sàárè ẹ̀mí ò tún wá padà wá sínú ara so ẹ̀mí yọ wà nínú ara ló fi jẹ́ pé bàtà bá gbọ́mọ̀ yẹn sínú sàárè wọ́n ní àwọn màláìka méjì ò wá bá láti wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n béèrè màá rọ́bù kà wà màá dínú kà wà màá nàbí jù kà wọ́n wà béèrè lọ́wọ́ rẹ̀ tí ó sì méjì mẹ́ so látara bẹ́ẹ̀ ìyẹn ṣàlàyé ẹ̀mí ni ó padà sínú ara bóòlù ti fẹ́ dáhùn pàdé mi padà sínú ara ara lásán tí ọba ti lẹ́yìn inú kò lè ṣe gángan àgbàdo bá tó rí ẹ̀mí ló tó lè ṣe nǹkan so wọ́n dá ẹ̀mí padà sínú ara wa tí ó sì méjì bẹ́ẹ̀ lòdì wá jẹ́ pé nínú sàárè wa ní ìgbádùn bẹ nínú sàárè ìyà ń bẹ nínú sàárè làwọn afáwa tí wọ́n jẹ́ àdìsúná ọjà máa jẹ́ kó yẹ wa wípé ìyà tí ń bẹ́ẹ̀ yẹn àtẹ̀mí àtara ní òjò máa jẹ́ àti ẹ̀mí àtara ní òjò máa jẹ́ ẹ̀mí wá lè kúrò nínú bọ́dí o torí pé tẹ́mi bá wà nínú bọ́dí bọ́dí ò ní jẹrà ṣùgbọ́n tẹ́mi bá ti kúrò ń bẹ̀ bọ́dí máa ṣe kí ni o ó máa jẹrà ẹ̀mí wá ní oní ó wà ní badizaku ọlọ́mọ àwọn abisáyè tó wà ní badizaku bọ́dí ó wà nínú sàárè kẹ́bà tí ń bá mẹ́ wà náà ti rí i ọlọ́run á ní pé ìyà tí bá ń ṣẹlẹ̀ sí bọ́dì yẹn kó máa ṣẹlẹ̀ sí ẹ̀mí yẹn náà níbi tó wà so méjèèjì ni ìyà ìjọ máa jẹ lẹ́gbẹ́ àwọn afá kan gbẹ́ eh, ara nìkan ni wọ́n fìyà jẹ wọn ò ní fìyà jẹ ẹ̀mí àwọn kan ní eh, ẹ̀mí nìkan ni wọ́n fìyà jẹ wọn ò ní fìyà jẹ ara ìlànà ni pé ẹ̀mí àtara ni wọ́n jọ ṣe iṣẹ́ yẹn pátá yẹn wọ́n jọ wà ní ara wọn ni so tí wọ́n bá ti ń fìyà jẹ kí ni ọ tọ́mọ tí ń fìyà jẹ ara bẹ́ẹ̀ ni ó máa lapa lórí kí ọ ẹ̀mí ṣùgbọ́n ara ẹ̀mí ó kúrò níbẹ̀ nígbà tí wọ́n bá ti béèrè àwọn kan tó yẹ kí wọ́n ṣe ẹ̀mí ó kúrò níbẹ̀ nítorí wípé àbúrò ẹlẹ́wọ̀n ni ó ṣẹlẹ̀ ní sàárè ẹ̀mí gbọ́dọ̀ máa wà pẹ̀ lára tó bá jẹ́ pé èèyàn máa dáhùn ánsà kan àbí èèyàn máa ní nǹkan pẹ̀lú nǹkan nínú sàárè ẹ̀mí ọ̀wà máa bára sọ̀rọ̀ tó bá jẹ́ pé èèyàn bá ti yẹn ti kúrò ń bẹ̀ ó dá ní barisaku àárọ̀ wà wà sàárè yóò wà máa jẹra so gẹ́gẹ́ bí àwọn àfa àgẹ́mẹ́ ti fún wa ara àwọn tí ò ní jẹra ara wọn ànábì ọlọ́run òun ló fìdí múlẹ̀ wípé kò ní jẹra ara ẹ̀tọ́ bá tún wu ọlọ́run ọba ó lè má jẹra àwọn tí wọ́n jẹ́ àwọn ṣùwádà àwọn kan wà tí wọ́n kú sójú ogun tí wọ́n rí ara wọn tí ò jẹra ṣùgbọ́n kò sádìsì tó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó kú sójú ogun ara wọn ò ní jẹra tó bá dẹ̀ ọlọ́run ọba olóníkàrà ẹlòmíì náà jẹra ètò ọlọ́run ni àwọn afáà wa ni àgbọ̀dọ̀ ní pé ara yẹn ò ní padà jẹrà ó lè padà jẹrà ó lè pẹ́ kó ló jẹrà ó sì lè padà jẹrà so ká mọ̀ sọ pé àbáradọ́ alẹ́ nìkan tí ó jẹrà àwọn ọ̀dọ́ bá grant pé ara wọn ò ní jẹrà tó lè jẹ́ ọ̀bí àríkíámá olóòn àwọn ànábì ọlọ́run pẹ̀lú àdìsí tó fìdí múlẹ̀ so lọ́dọ̀ abẹ́ ìyá ń bẹ nínú sàárè tí ò sí méjì bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá kọjá ńjọ́ kan níbi àwọn ògiri kan ó wà lórí bagilati rẹ̀ gẹ́gẹ́ bá wọn níbi ògiri kan náà ògiri àwọn ansọ́ọ̀rù òṣìṣẹ́ ọlọ́run bá wá rí pé nǹkan tó ń bú yìí ó fẹ́ lè gbé ànábì ṣubú tààrà kàti bíi alẹ́ àtàkàdà tí a ń tu skítọ̀ díẹ̀ ló kú kó wú ànábì ṣubú ànábì wọn bẹ̀rẹ̀ pé àsàmàtà kò búrú àhùnà ànábì ní sẹ́ àwọn sàárè kan bẹ́ẹ̀ lọ́wọ́ kan bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù wọn ni ya Rasulullah wọn ni bẹ́ẹ̀ ni àná kò búrú khamsin aw sit bíi sàárè márùn-ún àbí mẹ́fà nínú wáyà bíi mẹ́rin ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wọn làwọn yẹn kan lè kàwé mi máa tún fi ìṣirak fi zamani ìṣirak àwọn eléyìí ti kú nígbà táwọn yẹn ń ṣẹbọ ni wọ́n ti kú òṣèlọ́wọ́n bá ní láwùlà àǹtúndà àfihàn làdà àwùtúlá àyùsùnmí àkúmínà ọ̀dà àmì kọ́bìrì alẹ́ di asma òṣèlọ́wọ́n bá ń tẹ́ ìbá ṣe gbé mu òun bẹ̀rù wípé ẹ̀yẹ èèyàn ẹ̀ ní fẹ́ máa sìn yẹn sínú sàárè mọ́ ìbá bẹ́ẹ̀ lọ́kọ́rọ́ jẹ́ ẹ máa gbọ́ gbogbo tí máa ṣẹlẹ̀ nínú sàárè táwọn òkú ó máa ké tí wọ́n máa nígbà tí yàrá ń jẹ wọ́n fúnadé bá ní káwọn èèyàn ní ájíyà tó báyìí ló ń pariwo tó báyìí ẹlòmíì náà sọ pé ẹ dákun lọrẹ ẹ sáà má sin o ẹ sáà gbóhùn lẹ báyìí kó wọn jẹra sórí ilẹ̀ lẹ báyìí sòṣìṣẹ́ ọlọ́wọ́n bá ó sáré fáwọn sọ wá bá torí ẹ̀ àlè sàdúrà ẹ máa rí kíni o ìyà tí ń jẹ nìkan nínú ni o nínú sàárè lóbi yẹ pé tá a bá ti rí báwọn ọlẹ́ni fẹ́ sin òkú mọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹni fẹ́ gbé ẹnì kankan sínú sàárè mọ́ tòbí so látara bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ìyá ń bẹ nínú sàárè tí ò sí èméjì bẹ̀ so ìyá ń bẹ nínú sàárè so ara wa gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa yóò wá jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa gbó sọ̀rọ̀ bá dijọ́ pé jàkìámà ọlọ́run ọba yóò mú ara wa fún wa òun lọ́mọ bí ara wa ti gbó òun náà ló lè rìsáíkù rẹ̀ ọlọ́run ọba lè mú wa bí ó ti mú wa padà ọlọ́run ọba mú wa ọlọ́run ọba ó fi ẹ̀mí sí i sọ ìjọba pé èmi àtara òní ọjọ́ papọ̀ nígbà tí ìsọ̀rọ̀fíìlù bá fọ́n fèrè àwọn afáàní àwọn ẹ̀mí yìí àwọn tó bá jẹ́ àwọn ti mùsùlùmí gbogbo àyè tó bá wà ní barizaku amáǹpẹ̀bẹ̀ ní ìlìyìn bí gbogbo bí jẹ́ mùsùlùmí wa àwọn tó bá jẹ́ àwọn kèfèrí bí tẹ́ni wọ́n wà ní sijin nílẹ̀ẹ́lẹ̀ bẹ̀rẹ̀ wà so ẹ̀mí yọ jáde kú mẹ́wàá yóò wá wá sopọ̀ máa ra nígbà tí ìsọ̀rọ̀fíìlù bá ń pariwo pé ẹ dìde lẹ̀ gbọ́n yóò sì dìde sàwọn adidi wá dìde wọn wá ṣe wá jáde so ọlọ́mọ afi sàlàyé fún wa so lọ́sọ̀ pé ìyàwó máa tajidu kullu nafsin ma amilat min khairin muhdaran ẹ̀mí kọ̀ọ̀kan yóò máa rí nǹkan tó ṣe é ṣe níwájú rẹ̀ báyìí tó jẹ́ rere wà má amilat min su'i èdè àwọn ní sẹ́lá burú yóò mọ̀ níwájú ẹ̀ báyìí tawaddu law anna bayna àwà baynahu amadan ba'idan àwọn tó bá ṣiṣẹ́ burúkú wọn mọ̀ pé ah kí táìmù ọmọ sì ti tó báyìí kọjú ó sì jìnnà ọlọ́run wa yu'azzilukum Allahu nafsa ọlọ́run wọnú yín kólódìjọ́ náà ẹ sọ́ra dáadáa kólódìjọ́ náà wallahu raufun bil ibad so látara bẹ́ẹ̀ ẹ̀mí ó sínú ara ẹ̀mí àwọn tẹ́jà mùsùlùmí àtara wọn ni wọ́n fi wà ní àlìjánná tí wọ́n fi máa gbádùn nínú àlìjánná ẹ̀mí àwọn tẹ́jà wọn kèfèrí òun náà yóò padà sínú ara wọn òun náà ni wọ́n fi máa jẹ́ tí wọ́n máa jìyà nínú náà so ìgbàgbọ́ táwọn jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ nílé léyìí sí nǹkan tó jẹ́ ẹ̀mí àti ara so pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó yẹ pé ọwọ́ náà kìtà wà sunna so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣàlàyé fún àwa tá a mùsùlùmí nípa wípé ká má dààmú ara wa ká lè bá a mọ̀ wípé ẹ̀mí yìí ọlọ́ni wàyẹ̀sì àlùnàkà ànírú. ọlọ́ni wọ́n ń bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ nípa ẹ̀mí náà. sọ fún wọn wípé rúhù yẹn mi ni rọ́bì ìnàmà amúrùhù ìdá àrọ́dà ṣe àyẹ̀kú làlá ń kùn bẹ́ẹ̀ni amúri rọ́bì ọlọ́run ọba dà pẹ̀lú kún ni bọ́ọ̀ díẹ̀ mi nìyẹn kó máa rí bó ti rí yẹn ọlọ́sìn yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni amúri rọ́bì ọlọ́run ọba dá ẹ̀mí pẹ̀lú kí ni o kún ọlọ́run ọba dá náà. wọ́n máa ń bí ọlọ́ni wa máa òtí tó minal ilmi illa qalila ọlọ́ọ̀bá ni ẹ má máa dààmú ara yín ọlọ́run ni ẹ mọ̀ máa ka nǹkan sí àwọn àwọn tó ń jẹ́ àwọn Yẹhudi wọ́n máa ń ka nǹkan tó wọ́n máa ń ka nǹkan sí bàbàrà gan ló fi jẹ́ pé àyà yìí súrà yìí Mẹ́kà ni súrà yìí ti sọ̀kalẹ̀ láti bẹ̀rẹ̀ wá àyà eléyìí nìkan làwọn afáà gbà wípé Màdínà ló ti máa sọ̀kalẹ̀ torí àdíìsì tó wá orí Màdínà ló ti wá èyí wá níbi Mẹ́kà àwọn èèyàn yapa ẹnu ń bẹ̀ àdíìsì abiyabdu Mas'ud òun lọ́wọ́ ní. Madina òun kuntu amshima nabi sallam mò ń rìn pẹ̀lú ànábì fi arsin fil Madina nínú oko kan nínú Madina wàá wà mutawaki wọn ala asib anabi fi nǹkan kan ó fi rọgbọ̀ kú fàmárà bì kan ó ní òfin tẹ̀lé ẹlẹ́ lọ bí ọ̀pá kan ànábì wa kọjá lọ àwọn èèyàn kan dájá wọn mílíọ̀nù yẹ̀wù dájá wọn yẹ̀wùd fàkọ́lá báàdì wúmi báàd yẹ̀wùd wa ń sọ fúnra wọn pé sàlúù àníró ẹ béèrè lọ́wọ́ ànábì nípa rúù fàkọ́là báàdùn àwọn kẹsàn-án báyìí pé látẹ̀sí àlù ẹ̀ béèrè so ọmọ ní ẹjẹ́ àlọ́ béèrè ọwọ́ rẹ̀ jáde ọwọ́ ní àkọ́lù ya Muhammad maru wọ́n ní kí ni wọ́n ń pè ní rúù ìwà ànábì ànábì dúró lórí ọ̀pá yẹn ànábì wọ́n ní ànábì wọ́n ń dúró títí títí títí ìdíkà wọn ní pàṣẹmẹ́ntì wọn náà wúlíwà ilé bánabi ti dúró yẹn mo lérò pé wọ́n fi iṣẹ́ ránṣẹ́ sànàbì ni nínú rìwáyà mi nípa alimutu anáwó yúwa ilé yìí òun nínú rìwáyà mi ni pé mo mọ̀ wí pé kí ni o wọ́n fi iṣẹ́ ránṣẹ́ ànábì ni ànábì wa ṣe bàtíṣẹ́ yẹn wá dé ọ̀hún ni ànábì wa kà fún wọn pé àrùú kí ni ọ mìíràn amúre rọ́bì eré ni rìwáyà ti ìtọ́jú yìí pé sọ ẹ̀rí bàtí wọn sáré bí sọ́ba wà kọ́lá báàdù only bad wọ́n ní ṣe báàdù sọ fún yín pé látẹ̀sí àlò ẹ̀ má béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ so àsọ pé yóò kú fún yín ní ansa ansa tẹ́ ẹ̀ ní ilé sọ kankan pa ní yóò yín so ànábì fún wa ní ansa pé mi ní amúlì náà ọlọ́run ọba dání pẹ̀lú kí ni o kún fàyàkọ́ ìyẹn ló jẹ́ ti rìwáyà ìtọ́wá ní Madina tó bá wọn Yẹhudi Madina ni wọ́n wà ṣùgbọ́n ti rìwáyà ti Ibn Abbas àwọn Kùrẹ́ṣì náà lọ bá wọn Yẹhudi wọ́n ní àtúnà ṣe ànásí àlò àníwò hádà ẹ fún wa ní nǹkan kan ká béèrè lọ́wọ́ ọkùnrin yìí wọn á nípa kọ́ọ̀lù sàlù ánìrú ẹ lọ́wọ́ rẹ̀ nípa rú wọn á béèrè lọ́wọ́ ànábì wọn ni àyà wa sọ̀ kalẹ̀ ṣùgbọ́n àwọn àáfàá wọn jẹ́ kó yé wa wípé rìwáyà àti ibùn àbáṣe yìí a lè fìdí ẹ̀ múlẹ̀ lọ títí tó gbá àwọn àáfàá yapẹnu bẹ́ẹ̀ lára yapẹnu tí wọ́n yapa òun náà ni wípé ṣé àdìsí yìí sọ́dọ̀ ibùn àbáṣe àbí ó jẹ́ pé kọ̀dọ́dọ́ Abasi Abbas wọ́n yà pẹ́ níbi eléyìí àdìsí aláwọ̀ kan wà ní Bukhari àti Muslim wọ́n dẹ̀ ti sàlàyé fún wa wípé ibn Abbas gangan ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ dápẹ́ nínú Mẹ́kà ibn Abbas ò tí ì dàgbàlagbà ṣùgbọ́n ibn Mas'ud nínú àwọn súrà tó há dáadáa olùsọ́tò Isra wa tó jẹ́ pé wọ́n há dáadáa ó gbọ́dọ̀ mọ gbogbo àwọn sábàbù nùzúlẹ̀ dáadáa àgbọ̀dọ̀ sọ pé kò gbọ́dọ̀ mọ̀ pé ó gbọ́dọ̀ pé àwọn tí wọ́n jẹ́ àwọn Quraysh wọ́n jẹ́ ẹbí sọ pé wọ́n béèrè irun kan bá lọ́wọ́ ànábì ní maka torí pé inú àwọn tó jẹ́ àfáàgbà nínú àwọn sọ̀hábà òun náà níbi Masudi wa tó yẹ pé òun wọ́n wá gbogbo àsìbábù nùzúlì káàkiri ni so látara bẹ́ẹ̀ àwọn àfáà kọ́ dámà wípé àyà yóò Madina ló ti máa sọ kalẹ̀ wọ́n kọ́ àdìsí Ibnu Mas'ud ju àdìsí kìíní o Ibnu Abbas lọ so ọlọ́run bá ń sọ fún wa ọlọ́run bá mú ètò parí àyà yẹn wá ọlọ́run sọ fún wa pé kìíní o wà máa òtítù ọlọ́run ní gbogbo ohun tí wọ́n fún yín nínú ìmọ̀ yẹn ni pé àwọn Yẹhudi wọn a máa ṣèyànràn pẹ̀lú ìmọ̀ ìgbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn Quraysh tí wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ àwọn Yẹhudi pé kí ni káwọn ò béèrè tí wọ́n ní kí wọ́n béèrè rúù gbàdúrà ọlọ́run bá dá wọn lóhùn ẹ̀ẹ́rì àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi wọ́n tún sọ pé ùtínà ilman kathira wọ́n ní fún wa ní ìmọ̀ tó pọ̀ ùtínà Tawrat tàwọ̀rẹ́tà wọ́n gbà pé ah, ìmọ̀ tó pọ̀ ní tàwọ̀rẹ́t ìmọ̀ tí wọ́n bẹ lọ́dọ̀ tí wọ́n máa jẹ wọ́n lójú wọ́n wá ní wọ́n máa ní uti àtàwọ̀rọ̀ta fàkọ́ni uti akẹ́yẹ̀rà kẹfìrọ̀ wípé ẹni tí wọ́n máa fún ní tàwọ̀rẹ́tà àà ah, ah, ìmọ̀ pọ̀ ni wọ́n fún ọlọ́run máa ń sáré fún wọn pé gbogbo ìmọ̀ téèyàn bá rí kọ́ mọ̀ láyé yìí tíntín ní lábẹ́mọ̀ ọlọ́run làwọn afáàbí sọ pé gbogbo ìmọ̀ tá a nígbà tí wọ́n ti abẹ́rẹ́ bọnú òkun tí wọ́n wá mú jáde so ìtọ́wà lára abẹ́rẹ́ yẹn òun ni ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ gbogbo àwọn tá a wà láyé ìmọ̀ ọlọ́run ọba ìtókùlùkùn yẹn bẹ́ẹ̀ náà tí yàrá bá lóun lówó lọ́wọ́ ọlọ́run fún òní nǹkan gbogbo tó wà bá fún gbogbo àwọn tá a bẹ láyé ìpàtà yẹn yẹn bí ìgbà tó yẹ ta abẹ́rẹ́ bọ̀ ní òkun náà ìtọ́wà lára abẹ́rẹ́ yẹn ni gbogbo tó wà fún gbogbo àwọn tá a sọ pé lọ́wọ́ ẹnìkan ah, owó rẹ sọlọ́tara abẹ́lẹ̀ mi jẹ́ pé ká má jọra wa lójú ọlọ́ni wa máa hù tí ìtàn nínú ilé èlùmí. ọlọ́run ní gbogbo tí fún ẹnì kọ̀ọ̀kan wa pátá yẹ́yẹ́ nínú mọ̀ kò tó nǹkan kan ìlà kọ̀ọ̀lì ìlànà àyàfi díẹ̀ ni kí ọlọ́run sọ wáyà pé ká má ṣèyàn ara pẹ̀lú tọ́lọ́run bá fún wa ká má jọ pé ká má jọra wa lójú pẹ̀lú kọ́tà bá ń ní ìmọ̀ kékeré la ní bẹ́ẹ̀ báyìí tuntun dàgbàlagbà sí nínú mọ̀ sí gan tí bá ń dàgbàlagbà sí tó bá mọ̀ dójú ẹ̀ tàn tó bá yá ìmọ̀ yóò tún máa padà sẹ́yìn náà ni ìmọ̀ dàgbàlagbà làákà yóò tún máa dínkù sí ni ó tún máa dínkù sí náà ni so àtó nǹkan kan níwájú ọlọ́run ká má fi ìmọ̀ wa ká má fi wé nǹkan kan níwájú ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀ ń dára wa síwájú ẹ̀ so ọ̀dà kìbi tí àti máa dúró níbi tẹ̀síìrì ní òní so àbíkọ́ yẹ pé bíi dáàdì tó tẹ̀ sí lọ́dún yìí náà nìyẹn lé tọ́lọ́mọ bá kádàrà bẹ́ẹ̀ ìta gbọ́ kọ́nà tó ṣe wá láǹfààní kọ́nà jẹ́ kó wúlò fún wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.